Dialogue for fluency. Dúrójayé lorúkọ mi. Mo fẹ́ sọ̀túmọ̀ orúkọ mi. Orúkọ àbíkú ni. Àwọn òbí mi bẹ̀ mí kí n má kú mọ́. Wá kí wa lọ́jọ́ ìsinmi. màá wá ẹ ṣé o. Dialogue again for fluency. Dúró jayé lorúkọ mi. Mo fẹ́ sọ̀túmọ̀ orúkọ mi. Orúkọ àbíkú ni. àwọn òbí mi bẹ̀ mí kí n má kú mọ́ wá kí wa lọ́jọ́ ìsinmi màá wá ẹ ṣé o.